ìfọ̀dù wọn láì fọ́lọ́ sí àmà síra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní náà ni sahihu buhari síra ìmáàmù wa ìmáàmù buhari kọlọ́mbà sọ̀rọ̀ bá ìmáàmù náà ní ẹ̀sán rí ọlọ́ọ̀bà ala Qur'an al-Karim láti máa tàlàyé fún wa pé ni Bukhari àti Muslim yẹn grade one lẹ́yìn náà ìdọ́tẹ̀lẹ̀ ni Bukhari tó ti gbà wà Bukhari ìjímà Bukhari gbà wà àti Muslim olùfidọ́lá jùlọ ìbádọ́rẹ̀ tí máa ń Bukhari gbà wá lónìí kan ó fi lọ́la gbogbo yòókù lọ kó wá ka Imam Muslim kó wá máa lọ sàlẹ̀ báyìí àbí o si pàtàkì kíkọ gbogbo eléyìí tí bá ń ka àwọn Buhari náà ká àwọn àdìsì tó bẹ̀ tẹ̀rí lẹ́ni ló ń pè ní sọ̀híhù Buhari ó ń pè Imam Muslim ní sọ̀híhù Muslim ọlọ́kọ̀wà àtàwọn afẹ́nà lẹ́sìn àrẹ ọlọ́wà ẹ̀ka gbogbo yóò náà là ń kà lọ́wọ́ ọ̀rọ̀ nípa bá a ti gbèjà bá a ti rọjà. قال إمام بخاري رحمه الله إمام بخاري من أحب البسط في الرزق باب من أحب البسط في الرزق إذا لكم وصيات كل وصيات بكم ọ̀nà gbogbo owó kan lọ́gbẹ́ tàbí fún wa yìí fún wa lè gbé lókè dìmì fún wa lè kọ́ fọ́ káàkiri àti sáà dípò màsídókù ní tàbí fún ọ ما بيبع له باب من أراد البطاء في الرزق باب إذا ما يقول من أراد البسطة جدا لأنه كتبه قالوا له انتو سينا ربي فيصل عليه السلام عليهم It is 2067 حجبنا محمد ابن أبي ياقب الكرماني حجبنا حسان حدثنا يونس حدثنا محمد أنا أنس بن مالك رضي الله عنه أبو عديد أدل سنة أنس بن مالك قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قل المقبوع جزاء ما صحيح من سر أن يبسطوا له رزقه وينسى له في أثره وليسأل رحمه الله أكبر انفر ليه وزن بين كامل النبي صلى الله عليه وسلم قل من سره أن يبسط لأو رزقه من ما نسي بس كنا هذا كيفهم قالوا هم قال لاي قالوا سعيدين كل البركة قطع قلوا له جديد كينا أو ينسى لأو في أثره ẹbí rẹ̀ ti gùn àsìkò tó bá lò láyé bí ó ti ẹ̀kọ́ ó lè làkà láyé lálọ́ ilẹ̀ náà àsìkò bí ẹ̀láyé làwọn agbára làwọn láyé ọmọ ẹ̀wọ̀n gan tó gbúlé ayé ti bí ó ti àmì yẹn sọ̀rọ̀ láti máa hò orúkọ sọkùn ẹbí orúkọ sọkùn ẹbí àti ìsọkùn ẹbí ìsinmi àlù tuntun yẹn ni ìdí kí lẹ́pà yẹn kí ẹ̀ ní àlùbáríkà lórí ilẹ̀ yẹn ó di yẹ wa òṣèlú wa kan sálàyé àlùbáríkà fún wa oníkìkì nǹkan yẹn pọ̀ àmọ́ orí ọ̀pọ̀ mbẹ̀ orí àìsàn ráìsì ráìsì yẹn kò sí ráìsì yàbọ̀ ráìsì nínú kan sínú omi ẹni tí ọwọ́ gẹ̀lé òmù àmọ́ tí bá fi ráìsì tí bá fi ẹni tí ráìsì yẹn lékún gbẹ́dẹ́gbẹ́dẹ́ yìí lọ́kùnrin bí ẹ̀ làgbé kàmá rí gbèsè ayé yẹn ó di yé wa ibi ó lè kún pé yóò ju iye ráìsì pé á ló tẹ̀lé dínkù ibi a ń fọ́ nù à ń dúdú pé à ń yọ gbé kalẹ̀ bọ́lá ẹgbẹ́ àbí ẹ̀kọ́ ni àmọ́ tó bá ti tẹ́ yọ pọ̀ sí ó di abọ́dá gbé kalẹ̀ ó lè fi bàmá bẹ́ẹ̀ rà dọ́kítàrí ó ń bá ọ̀pọ̀lọpọ̀ gbé sáyé wa wọ́n á ní ẹjú bá ń fẹ́ kọ́ ọba kó sínú àdùkì fún un ẹ̀ pé ọwọ́n ànábì sọ̀rọ̀ sọ́lá ó lẹ́nu tí wọ́n ti dáadáa sáwọn ẹbí ẹ̀ sáwọn ẹbí ẹ̀ náà ti dáadáa sí òun kọ́ ní sọ̀kọ̀ ẹbí o ilé ìwọ̀ ń ti sàn tó gùn ẹni tó ti dáadáa àwọn ẹbí rẹ̀ wọ́n dẹ̀ ń ti burú sí ọ ọkọ̀ àbí wọn yìí wọ́n kún wọn bá mi gbé sí dáadáa àmọ́ òun ti dáadáa fún wọn mọ́kànlá àbúrú fún wọn mọ́kànlá àbúrú mọ́kànlá àbúrú ọdíyẹwà arákùnrin yá rasulullah ọ̀rọ̀ tí àwọn ìwé alágbára àwọn ẹbí tí ní gbogbo àgbà bá ti dára tí aburú máa sílẹ̀ fún mi lẹ́nu jẹ́ kò tó lọ sọ ọlọ́run ní yé gbé ẹlékè wọn lẹ́yìn náà bí àpò nǹkan lérú gbóná jẹnu lérú gbóná ọ̀rẹ́ mi kan àlè làásì ó ní poison ẹ̀yin tí a ti lè mẹ́sì lẹ́yìn tó tọ́ ẹ̀yin tí mi ti gbọmọ sọ ó yẹ kó yẹn jẹnu òun ti dáadáa sí ọjà burúkú jọ mọ́sísì mọ́sísì ká ṣe bá dàbí lóògùn nù máa ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ mọ́fọ́lẹ́ yìí ọmọ tó bá wọlé ló pàdé àbí lóògùn ọ̀rọ̀ ìyá mọ́wùlẹ̀ fẹ́yìn ọmọ tó wá pa káwọn ẹyin mọ́tò ẹyin ẹ̀fà wọlé kọ̀lá jẹ́ ọ̀rọ̀ ìyá wa mo ti lọ ní ẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ dáadáa sáwọn ẹbí ẹ̀ṣẹ̀ dáadáa sáwọn ẹbí ẹ̀ṣẹ̀ dáadáa sáwọn ẹbí very very important fine ó dá báyìí ni ẹni tó wẹ́ sáwọn aráta náà sáwọn olùmí ẹ̀rẹ́ ìbẹ̀rẹ̀ ní kò sí pé christian ẹnìkan àbí káàsùn ẹnìkan kò gbọ́nà mọ̀ sí ẹ̀rẹ́ láti christian láti káàsùn ó di eyín kò sí káàsùn láti christian ní ìmọ̀sí ẹ̀rẹ́ àtẹ́rẹ́ ayé ó di eyín tó rà lórí ìṣòro yẹn mọ̀rá ìmàwó ní kó máa sílẹ̀ adá sáwọn ẹbí ọlọ́run jẹ́ lè mọ̀ sí dáadáa fún ẹbí wa ọlọ́ọ̀ba ẹjẹ́ àbúrò tọ́ agbẹ́dọ̀ ẹbí wa kẹ̀kọ́ ọlọ́ọ̀ba ọlọ́run ti náà bí fún wa ọlọ́run tó kéde tó ti wájú kéde oògùn láti ní àkàdá dá lórí rẹ̀ wàá lè kún un sẹ́. ọlọ́run gẹ̀yànjú ẹ̀ ọlọ́run iná lẹ́rí iná káfọ́rù nínú àlè kìtìyàbí wọ́n mú ṣe rẹ̀ kéèna káfíìrì orí parí ìgbà ìsìlámù rárá ìgbà ìbẹ̀rẹ̀ rárá ìgbà ìsìlámù rárá ìgbà pé àwọn kírísítà nígbà fọlọ́ ọba mi ọ̀nà tí kàn gbà fọlọ́ ọba ọ̀nà tí ọba mọ̀ ọ̀nà nígbà fọlọ́ ọba ń bẹ̀ lọ́fọ̀ àti ṣeré àṣeré ẹgbà aláì káfẹ́ obìnrin wọn àmọ́ ṣeré ẹgbà aláì káfẹ́ obìnrin káfẹ́ ìtẹ̀ ṣeré ẹgbà aláì káfẹ́ ọ̀ṣẹ̀bọ̀ parí aláì kọfẹ́ Sicilia bí dèmọ́ra. Bíṣẹ̀ náà ni Mùsírèk bẹ́ẹ̀ ni kìlẹ̀ mẹ́ta ìgbésẹ̀ ti kìlẹ̀ mẹ́ta. Ẹgbẹ́ Mùsùlùmí gẹ́gẹ́ lè máa jẹ́ Mùsírèk. Ẹgbẹ́ Mùsùlùmí lè máa jẹ́ Mùsírèk. Mùsùlùmí ni wọ́n lọ bẹ̀rẹ̀ gíráà lọ lẹ́tàbí àmẹ́. Ẹlùkẹ́ tó wà ní sàárè yẹn Mùsírèk ni mùsùlùmí kúrò wákàtí márùn àwọn tó dé láàárọ̀ tó ní nǹkan ti kí pẹ̀lú lórí mùsùlùmí àwọn kò máa yọ omi náà àtàwọn bìláyì ìlàwà ó mú ṣe kò ní àwọn àgbà lórí wọn máa yọ omi náà àtàwọn ọ̀pọ̀lọpọ̀ náà bọ́lá gbọ́ mú ṣe wọ̀ṣẹ́ gbọ́ ní wallahu ta'ala alam náà ó wọ́n ti pé àwọn èèyàn sí mẹ́ta pé àwọn kèfèrí àwọn alùkìtàb náà tó wá tó méjì àwọn yahuda àti nasara nígbà tí a ń bá kàkàn bí sọ́ọ̀dù wọ́n ti sí yahudu ní nàìjíríà wọ́n bá wà bọ̀ fún wọn fúra hàn ẹni rí kí àbí ẹgbẹ́ wò yí tàwọn yahudu ni èmi sọjọ́ nígbà fún wọn mú kánú kánú kiri kan kánú ọmọ yìí wò sọ́dọ̀ fẹ́ dábìá fi ààrẹ wọ́n lọ́pọ̀ àwọn èèyàn ojú wọn àgbálẹ̀ náà ni wọ́n lè wà lábìta àbárí mi náà ju èfò ìlú wo ni mo kiri chọ́ọ̀chì wọn èmi sí nẹ́gbọ́ọ̀bì wọn ó ní wà bẹ́ẹ̀ ti ní bí i máa rò pé àwọn sábàtìdè àwọn tí wọ́n lọ sí kíkúnyè sábàtìdè àwọn ni ìyàwó ni rárá àwọn kíkúnyè náà ni حديث 2608 باب الشراء النبي صلى الله عليه وسلم بالنسيئة باب قدر عن كنياوي ودقو كالي النبي صلى الله عليه وسلم ودقو كالي وفي هذا دقو كالي فتو لا تهو إنو عبابو بيه لا تهو إنو عبابو بيه وما يلا ذلك حديثنا معلّى من عتب حدثنا عبد الواهب حدثنا عامش قال ذكرنا ذكرنا عند ابراهيم الرهم قولي او على ابراهيم او عامش وكاكين يسبقوك عليه في سلام النبي بن فرع العوين فقال حدثني الاسود واني اسود اسبوع ما يكتير عن عائشة رضي الله عنها في يوم بابا مواسود عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم سيد النبي صلى الله عليه وسلم اشترى طعاما من يهودي ورعون جعله يهودي إلى عجل فاتخ خطوط يديه ورهنه درعا من حديد وفي يوقو درعا يوقو كيري بيدوكو كالي ولو بيدوكو كتب لا lọ́wọ́ sọ́wọ́ máa gba ó di ọ̀sẹ̀ pé kí ẹ bá yẹ̀ wúlú والله تعالى أعلم نعم. ستناي لدنا مسلم لدنا هشام لدنا كتالة عن أنس حدثني محمد ابن عبد عبد الله ابن عوش عوشبي حدثنا أبساط أبو عياس البصري حدثنا هشام الثوائي قتادة عن أنس رضي الله عنه قف إن أنس أنه مشى إلى النبي صلى الله عليه وسلم بخبز شعير قني أم قد على دور صلى الله عليه وسلم بريد ثم في الكماسي ويهالة منيخة أكي بطا كتب في الجاب يوبي ولقد رهن النبي صلى الله عليه وسلم زرعا له بالمدينة عند يهودي كان قوي ẹ̀wọ́ ogun àti islam wà lọ́dọ̀ ìyàwó ní tó fi dúkò kalẹ̀ wà á kọba ní o ṣàìr ó lè múnú lè gba ṣàìr alkọ́lẹ̀ lọ́dọ̀ ìyàwó ní di áàlì fáwọn ẹ̀rú ẹ̀ fáwọn ẹbí ẹ̀ àtẹ̀mí tó yẹ kóòlù ma gbọ́ tó mọ́tò báyìí pé ma amsa inda áàlì muhammadu sallam sa'an pé ilé òṣùbá kẹrẹ́dínláhùn ويدل من سلم ما عمسك وما بي أمن سلم صاعا ذرا أبي في ذر آه، لجرو ولا صاعا حب أبي وإرب مين وإن ولا وإن عنده تسعة نسوة اسكتاوي يا عمر الله عليه وسلم أو النساء أبوكم fẹ́rẹ́ di láì kò ní nírọ̀lẹ́ ọmọ kò bá sọ níbi lẹ́sẹ̀ rẹ̀ ọlọ́ọ̀bà ara imam buhari rahimahullah hadith 2070 babu kasu rajulu wa amali ibiyadihi babu kẹni ṣe ọwọ́ ṣeré agbá kẹni ṣe ọwọ́ lọ́wọ́ ara máa púpọ̀ kúrúkúrú kò sàárà ọmọ ó ní ẹ obi yẹn kẹ máa jókòó jókòó tààrà ẹni kẹ lọ́wọ́ tó kó báwọn èèyàn wa nílẹ̀ nílẹ̀ yorùbá lọ àìní kẹ wọ́ lọ́wọ́ àwọn adébíyẹ òkú káàkiri mo máa yẹn lábẹ́ rẹ̀ mùsùlùmí dáadáa máa ní kẹ lọ́wọ́ ni obi àwọn sọ̀rọ̀gbà ó ní kẹ lọ́wọ́ obi wa ọba jókòó jẹ ní kẹ lọ́wọ́ obi yẹn wa rábù kàfẹ́ rajulun wa amali biyadihi باب كين يشيويل وقال ما يسميكم وجيهم حدثنا إسماعيل بن عبد الله قال حدثني ابن وهب عن يونس عن ابن شهاب قال عددني عروة بن زبير أنا عائشة رضي الله عنها قال من بعد ما مواسيك عائشة رضي الله عنها صبايك لما استخلف أبو بكر الصديق بعد في وفي سنة بكر الصديق خليفة قال سيدنا ابو خليفة المسلمين قال لقد علم القوم عن العرفه ويما يكون لك دواو ملوث من سيدنا ابو بكر من سوى من كان في جو قد علم القوم أو يما مما شيء قال لي يا خليفه لي مو زي ما جو kódà àwọn ilé ìsinmi àjọ kódà ilé ìbájógún sí ní àfíkà tó gbẹ́rù rẹ̀ tó lọ́dọ̀dọ̀ nínú ọ̀rọ̀ ara ọ̀hálà ọ̀sẹ̀lẹ́gbẹ̀ bí wọ́n bẹ̀ ìjọ máa lọ jọ máa fún òkùnkùn àbí ara wọn nígbà ara ara wọn nígbà ọmọ yọnu bẹ̀tì náà lọ́mọ bíi àtàwọn ẹbí rẹ̀ ó ti sẹ́ni àwọn ọmọ mọ̀kátà tó mọ̀ rẹ̀ wa ọmọ yọnu bẹ̀tì náà ó di ẹni máa mú owó mẹ́rin lọ́mọ bíi ó di ẹyà bẹ̀rẹ̀ tv bó ti lọ́nu. نعم رسول الله أبو بكر الصديق قال لك أنا علم قومي أو يمينه أنا حرفتي كلمة ولم يكن تعجز عن مكونة عالي هو اسمه وكفاره الجاب خلع نبيني هو سوامي اسمه سوامي اسمه سي اسم لا تبيع بكتا نبيني ودي وشكلت شكلت وشكلت بأمر المسلمين نسي هو الأمر المسلمين كنت كنت كنت كنت كنت كنت كنت كنت كان تعاقل آل أبي بكر من هذا المال أو يبي أبو بكر مما جنوا بك بنت مال ليعترف للمسلمين فيه ما يقول كتب أسماء المسلمين به ثم رفوا إشاور فيه أودي يوع كما قبع سمع الله سنعري رابع شو ترى سمسيوان حدثني محمد حدثني حدثنا عبد الله ابن يزيد حدثنا سعيد قال حدثني ابو عصود ان اروى قال قالت عائشة رضي الله عنها كان اصحاب النبي صلى الله عليه وسلم امال انفسهم اما صلى الله عليه وسلم كان اصحاب امال الشجوة لا لا قال جاروا باوين قولوا كان يقول لهم ارواح تقول لهم بجيدي اما بوم هجوم láàrín ti lára wọn kìrìlá ọmọláwọ́ gẹ̀ẹ́sì òun ìta ẹlọ́lẹ́wẹ̀ ẹlọ́lẹ́wẹ̀ tẹ̀tù bàbá máa ti ojú ti wá láàdì àbílá àbí náà sọ́ọ́dù rọ́dì ọlọ́ àdà wọ́n ní kí wọ́n á yàrá fọkàrà pé ẹ̀yà náà sí àwọn tó bá lówó ni àwọn tó lè gbé àwọn ọ̀yà láti gba àrùn náà fèsì káàkiri wọ́n ojú kọ́ ojú kọ́ ọ̀lẹ̀ ìtí olówó lọ́nu wọn yóò lè gbé àwọn ọ̀yà ní ìrówó náà fèsì fáwọn èèyàn yín níbi olùkù sàárà ara ọ̀ yẹ máa iṣẹ́ ni máa iṣẹ́ lọ́wọ́ àti nàìjíríà kí ẹ̀ fún kí wọ́n ti sọ̀kọ̀ ẹbí ó ní ọlọ́run sí nàìjíríà wọ́n sí nàìjíríà alábẹ̀rẹ̀ ká fún kọ̀ọ̀kan wa. ọ̀nà tí ẹ máa dúdú àbójú àlówó lọ́wọ́ nìyẹn o rọwọ́ hamam عن إشام عن أبي عن عائشة رضي الله عنها 2072 أخبرنا إبراهيم بن موسى أخبرنا عيسى عن ثور عن خالد بن معدان عن مقدام مقدام رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ما أكل أحد طعام قط خير من أن يأكل من أمل يده إلى نبي الله داود كان يعقل بأمل يده àdìsí yìí bí wọ́n ti fúlọ̀ bá ọmọ mi ní mo kẹrù wáyà àdìsí mo máa kà fún wọn àdìsí yìí ni wọ́n ti kí mo ní máa sọ. Màmá wa sẹ́yìn dà Aisha radiyallahu anha ó ní àlébí masu báyìí pé wọ́n gbọ́lọ̀ mcbam wọ́n lọ pé ma akala ààrùn kat haira min an ya kula bi amar yadi kò sẹ́ni tó dáa ó gbé tó dáa rí tó dáa jẹ́ tó yìí ti jẹun pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló fi jẹun ó yẹ kankan dájú oúnjẹ ẹ lọ. nípa inna nabiya Allah Dawud síbi ànábi alọ́ọ̀bà Dawud kàrà yá kó bí amẹ́rẹ́ yẹ di iṣẹ́ ọwọ́ ẹ̀ fi jẹun. ìkànnì hajjáde bá bùbáyì ní sinna Dawud hajjáde yàní alágbàdé ni wẹ́ẹ̀dà ni. ó di yé ọ̀rọ̀ tó wá ní sẹ́lọ́wọ́. عندي كلوا حلال اللي دوم بيشان توبا في روبيو بلي بجاج لو او ديوا المدافر المدافر حلال جلوبا اللهم اكفينا بحلالك انا ارانك وعدل فلك من سواك 2003 دفنا يحيى بن يوسف دفنا عبد الرزاق عبرنا معمر عن حمام ابن منبه حدثنا أبو عروة أبو هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال لهم نسحزن داو مسكين داو فهون يوم نعم هنا يكذفون بكم في الحب عنه نعم أن داود كان لا يأكل إلا من عمل يديه في láì dáàbò في في في pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ ó di yé wa 2024 حدثنا يحيى ابن بكير حدثنا ليث عن عقيل عن ابن شهاب عن ابي عبيد المولى عبد الرحمن بن عوف رضي الله عنه انه سمع ابا هريره رضي الله يقول قال رسول الله لأن تحتم أحدكم بقزمة على ظهره خير له أن يسأل آدم فيؤتيه أو يمنعه الله أكبر أنا كان كمو أكو هو نقوله هو يجي هو أدقيه كلوكي هو أقبيه هو ليك على جاه كل رجوما ترون كلام يلو وفوني وقفوني بجي هو لو كمكم أو إسلام بسيطة nípa akẹ́mà ìsìnkú tí ẹ lọ gbogbo ọ̀lẹ̀ gẹ́gẹ́ kọ́ wá mú kò fúnṣogì rẹ̀ kọ́ wá gbé lẹ́yìn rẹ̀ kọ́ wá sọ́dà kọ́ wá tà ó di olójúmọ́ tó bára lọ ọmọ ẹgbẹ́ ti kìrìsìtì ìtàdọ́ wà ó di ẹwà ìṣẹ́ iṣẹ́ àwọn ọmọ wọn kí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ sílẹ̀ àdá gọ́ọ̀mẹ̀ntì àwọn gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ sílẹ̀ àdá àwọn ọmọ yẹn kó kún wọn kó kó sùkúù fún wọn ní gbó kó máa jẹ́ kọ́kọ́ fún wọn kó máa dákó kó máa dákó kó máa fún lóúnjẹ kó máa dìmọ̀ náwó lé wọn lórí kó máa kọ́ ọlẹ́kọ̀ọ́ kó máa kọ́ ọlẹ́kọ̀ọ́ kó máa kọ́ ọlẹ́kọ̀ọ́ Islam kó máa kọ́ ọkọ̀ kó ó di yẹn kó ní katapila kó máa bá wọn roko kó ti ká gbọ́dọ̀ tó tó nìyẹn ẹ̀mẹ́ ń tún ènìyàn bó kọ́ arábìnrin mi wá ní ìjọba kan àmújà àwọn ọmọ yẹn lọ́mọdé wọ́n lè kọ́ lè kí wọn kàwé wọn kọ́ dẹ́ wọ́n wọ́n ní ìgbà gíga o ọ́ di yé wa the only thing tí wọ́n lè save wa ni pé bá ọmọ yẹn kó sàwọ̀ kọ́ kọ́lé tó dáa fún wọn gbogbo bí yẹn máa rí gbòòrò kún ní ìtara síbẹ̀ fún wọn ilé kí wọ́n gbá fútbọ̀l kí wọ́n gbá fútbọ̀l wọ́n ṣeré kí wọ́n ṣeré yìí gbogbo bí yẹn máa rí gbòòrò kún rí bẹ̀ ọ́ di yẹn kó máa kí wà síwèé kọ́mọ tó ń gbàtí kúti máa dáko pẹ̀lú àlùbọ́sà ráìsì ẹgbẹ́sì kó máa tó gbogbo ẹ̀ ó di wa àhá eré ìta ń bá ìṣẹ́lẹ̀ ti jà ń bá boko haram rẹ̀ àmọ́ àìsílẹ̀ ee ọlọ́run kó sànù wa ni ó di wa ń bá sọmọ gọ́ọ̀mẹ̀ntì àti ọ̀fun yìí ó di afá bẹ̀rẹ̀ áfíìsì àtọ̀kọ̀ ètò tí wọ́n tó ti fi lábí ti àjàdáríhùn ó di ọlọ́run ọlọ́run ọlọ́run tó fọ̀rọ̀ yìí wa náà 275 حدثنا يحيى بن موسى حدثنا وقيع حدثنا هشام بن عروة عن أبيه عن زبير بن عوام رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لأن يأخذ أحدكم أهلقها كله حديث يعني هذا كان يقول ما هو قوي قال يجي له ó dáa dúkọ́ mọ́ tọrọ para lọ ní ìparí باب السهولة والسماحة في الشراء والبيع أسباب الحسن يتمعوا في الحفاف حديث مصفوط تسليم هذا بيانا شيء كابو ثم فعلا بوبا بوبا نرى كبرت aggressive marketing من العلاقة مسلمين aggressive marketing أما ما قالوا الله ويدي بوي ما يبقى nice marketing ọlọ́run ní ìṣòro ọgbà ó rí wa èyí máa nínú ìsìlámù àìsí àdírẹ́sì wá ní lágbèjì àwọn mọ́kàtà àti kẹfẹ́ rí wa mọ́kàtà àti ìsìlámù à ń táwọn màlúù tiwa ni a ní wa àdírẹ́sì náà ìṣòro ìṣòro tó bí fún wa àwọn tó gbani fa ó yẹ sọ̀rọ̀ ní mbẹ báàbù sàhólàtú báàbù sàhólàtú wà sàmà àfi síra wà gàrà wà báyìí báàbù kéèmà mú kàrọ̀ náà سماحة كما ممكن تكبروا في الشراع وفتح أفير عن كريم بس هو بتح كريم من طلب حقا شما هو سوير يسيبوا في العصاكم وأمكم البعداء يبيعوا مككككككا أراو حدثنا علي بن عب عياسي حدثنا أبو غسال محمد بن مترفي قال حدثني محمد بن مندكر منقدر عن جابر بن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال مسببي رحم الله رجلا يحدث عنه عكو هنا هو بكاي أذن سمعا إذا باع بيت أنك نايس شو على عنده شو نوم سندوني وإذا اشترى إذا بيع عنك نام وإذا ابتدع أجلس بيته يوم يوم يوم يوم ó ní wa pàgbé òdídẹ́lẹ́ máa gbówó mi àwé kò sí ẹni ó ní ṣe ìdìsẹ́ lọ nílẹ̀ gbóná àbí gbóná náà lọ yóò ẹ̀ ìdìsà ìdìsà àti gbóná kí ni ẹ̀kọ́ wọn ní náà lọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ jọ̀wọ́ àwọn ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yẹn dáa tàbí ọ̀tọ̀ fún mi ọjọ́ àríṣẹ́ kí ẹjọ́ gẹ́gẹ́ mi wọ́n gùn ẹgbẹ́ láti kí ó kọ̀ gẹ́gẹ́ mi wọ́n gùn ọmọ ṣùgbọ́n bí kí lọ wá bí bí ọ̀rọ̀ kìtàbù bèèrè o tàbí ọ̀tọ̀ fún wa thank you ọ̀rọ̀ owó náà là ń sọ wọ́n á rí pé òwò rẹ̀ tó ń sọ ó máa lágbàá kà máa sọ pẹ̀lú rẹ̀ ó di thank you very much apá bèèrè kí ni ọgbọ̀n zèrè ní jẹ́ níwọ̀n mẹ́rin sọ́kọ́ ọgbọ̀n zèrè o ọwọ́ náà fẹ́ mi sọ́kọ́ ọgbọ̀n zèrè ọwọ́ di so ló sọ ni yìí máa wo dìlẹ́tò bọ́ọ̀dì bí kí àdìsí àtàrà tí a bá débi pé ẹ̀rí rẹ̀ ogun kankan ọ̀rọ̀ azùkì ní gbogbo tààrà náà azùkì náà yà gbọ́ ni ọ̀rọ̀ ká ti tiẹ̀ kí owó rẹ̀ dàrúmọ́ náà bẹ̀rẹ̀kà ẹ̀ máa sọ̀kọ̀ bí rẹ̀ ó di yé àbá mi ọ̀ náà ìrònú dáadáa ni wọ́n á rí kí sẹ́lá ń tẹ̀lé. àwọn eléyìí wọ́n ti bá wa jà ti pẹ́ àfìlẹ́kí ẹ̀rọ kan wọ́n ti bá wa jà àfìlẹ́kí ẹ̀rọ báyé nǹkan kan kékeré yìí kẹ́kọ̀ọ́ àwọn colonial market ti bá wa jà nígbà wọn dé Nàìjíríà nígbà Nàìjíríà àwọn mẹ́ta ilẹ̀ ọ̀rọ̀ nílẹ̀ Haúsá yìí àwọn mẹ́ta làwọn ẹni ọlá àwọn ọba àwọn adájọ́ àwọn àfà àwọn ẹni ọlá nìyẹn wọ́n ti tẹ́tù tí wọ́n dá nìyẹn àwọn ẹni ọlá nìyẹn pé lọ́lá àwọn ọba àlú àwọn adájọ́ àtàwọn àfà olùkọ́ wa kọ̀wé sí London wọ́n sọ fún wọn tó báyìí báyìí ni irú problem táwọn fèsì ní India àwọn fèsì Nàìjíríà ọ̀ níbi àfà yẹn tó ń kọ́ ọmọ ń kéwú àwọn ọmọ yẹn wà obedience lórí pé gbogbo tó ń káwọn ọmọ yẹn ṣe ìkàwé mọ́ ṣe mọ́ ni á ah, ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe báwọn jà ní kọ́lẹ́dì bá àjà ó lè bí táàkì lé wọn lórí àwọn ọba ẹ̀ máa sanwó fún wọn ti kàn àwọn adájọ́ ẹ̀ máa sanwó fún wọn àmọ́ àwọn afa ẹ̀ bí táàkì lé wọn lórí tí wàá bẹ̀rẹ̀ lọ ẹ̀ bí táàkì lé wọn lórí tí wàá àwọn èèyàn ńlá èèyàn ńlá ti kan táàkì ńlá ni ó di ẹ̀ àwọn ọba gómìnà ìbẹ̀rẹ̀ sọ fún ọdún mú sọ fún ọdún ní mú sí kankan sọ fún ọdún ẹ̀kọ́ ni àwọn adájọ́ wọn sọ fún ọdún ní àwọn àfá sọ fún ọdún agbé táàkì wọn tó agbé orí wọn lórí bọ́ọ̀sì ọdún kan lù kan dandan nìkan tán táàkì tó tẹ́ ọba tó wà lùsù mẹ́wàá lù kan kò tọ́lá báyìí kò sọ ìjẹ́ra ni ìtùbù ọ̀wọ́lùmí àwọn malikọ́ tẹ̀lé kí ló fẹ́ máa jẹ́ ẹ̀ wọ́n wá ní ìlú tí ó wọ́n lóṣù mẹ́jọ mẹ́wàá ní wà mẹ́ ìṣòkòkàrà àtọ́kàbìrà ni ó di ó lè padà sí ìlú tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ o lọ́lọ́lọ́lọ́ ní mọ̀hájìrì mọ̀hájìrì àìjẹ́ àbúgbà yìí ni ìkẹ́jọ́ lè bàjá mẹ́jọ tó gbogbo tí ó bá wà rẹ̀ fún mẹ́jọ lè bàjá mẹ́jọ kò ní kọ́ mẹ́jọ wà lè fi lọ ìkàrọ̀ ọlọ́ọ̀bà fún wa fi dáadáa mẹ́bàá yìí ó bẹ̀rẹ̀ rẹ̀ ṣọ́kọ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì dé lẹ́yìn rẹ̀ ìlú àwọn kọ́ńkọ́ fún ọ̀kẹ́ tó wọ́n bá improve ẹni ọdún dáàbì wọ́n ní programu AFP ní gbàgbà àtàlẹ́ ìbáwọ́gídá náà bẹ̀rẹ̀ something similar olúkà nomadica education lẹ̀ jùlọ àmì ní minister of uh, education náà ó programu náà ama help àwọn Fúlàní o àwọn fúlàní tó dìgbà máa lọ́rùn ìjọba dìgbà máa lọ́rùn ó ní wa bá tó ni ọmọ ènìyàn fa tó àti nà àbúrò àti màwé náà ní máa ń differentiate ọmọ ènìyàn pẹ̀lú ara púpọ̀ nígbà tí tí kí ó dé sí ara náà ba kò sí yàtọ̀ nǹkan lọ́mọ rẹ̀ pẹ̀lú ara kó tí yé wa kó tí yé gọ́ọ̀mẹ̀ntì tó ti nìyẹn ọ̀rẹ́ gọ́ọ̀mẹ̀ntì tẹ̀lẹ̀ tv ọ̀rẹ́ gọ́ọ̀mẹ̀ntì mo sọ fún ọ ọdún kọ́ improve ọdún kọ́ ẹlẹ́yìn náà mọ̀ ẹ̀kọ́ wúlò wúlò wúlò wọ́n wúlò ìdí àwọn ọmọdé wọ́n wúlò náà individual ní individual ní àwọn ọmọ yẹn ẹgbẹ́ olùmọ̀tìmọ̀ Nàìjíríà òfin ìjà wa sunday fa nàìjíríà a lọ sọ́dọ̀ ọba zaria ní ọkàn lọ́wọ́ bọ́kà tó ti ọlọ́mọba fúrújì wọ́n wá sọ fún àbọ́kà tó lọ́wọ́ mugore ma allah mugore ma allah pé mi gágáwá táwọn àlépo àti lókun tí àwọn ìjọba ń gbé àríwá nù sí ìwọ́là wa táwọn wọ́n táwọn ará kúrú bá ní àwọn ọ̀bọ̀ àti mọ́gbọ́n bá ya wàhálà yóò jẹ́ káwọn north ṣe kó o nìjẹ́ mi kó ni nàìjíríà lè yà wọn ọ̀sẹ̀ bù wọn ní one hundred thousand hundred thousand million hundred million naira ni láti rí àdùjọ wọn ti àwọn kéde ló ti rí àmì káyọ̀ mẹ́rin àdìkẹ̀sì léèrè bákàrà káyọ̀ nàìjíríà lè jẹ́ nàìjíríà daga sokoto zuwa port harcourt daga lagos zuwa maiduguri ba wurin da zaka suka mọ́sàn ara bàdé bàdé àwọn yàrá bá láti sọ́kùtù lóbi dé Port Harcourt láti Lagos lóbi dé bẹ̀lẹ́wò ìdílé àkọsí jẹ́ fúnjẹ́ gbin àgbàdo tí èlú ìjẹ́rìí lórí orí yẹn nìyí ìpínlẹ̀ ìlú tí wọ́n ti fún láàzìkì Nàìjíríà láti lé Nàìjíríà kò láìkì ní kiri àzìkì ni wọ́n wá fún wa láwọn àgbẹ̀dá lórí àtijọ́ tó ń wúlò fún Nàìjíríà ó di yàtọ̀ àkàbí wọn bí wọn jẹ ìpínlẹ̀ TV olùkọ́tọ̀ ló lè ṣe ọkọ̀ ló lè ṣe ó ṣe ọ ṣe ọlọ́wà tí kò lè ṣe ìṣàkóso yóò ní ìjàlọ sábùjá obìnrin ẹ̀rọ ń bọ̀rẹ̀ àjí ẹ̀ wá ó lè aláǹ fún àti ọ haram ó ní àyè ní kíra fún boko haram ó gba wọ̀nyí bẹ́ẹ̀ ni dè wá bí níbi kúrò àwọn ọmọ ẹni odò káàbó kó bá ìsìlámíyà kí àwọn mẹ́rin ọmọkà ọmọ mi bára yà ọmọ alìmọ́jì rẹ̀ pè wọ́n ó ní ó kó fún wọn wọn kò sí kò sí tó ó ní yẹ wa kò tó lè yọ ẹ̀ kúlọ̀ alẹ́lmù náà mẹ́lẹ̀ onímọ̀lẹ̀ ó ní yẹ lọ́fà àwọn àkọ́tọ́lọ́gbọ̀n tó kọ́ ẹ̀kra ó ní yẹ mo nìyẹn وعليكم السلام جنوب نعم owó. wọ́n ò fẹ́ wọ́n ò fẹ́ ọkùnrin tó gbogbo ìpa ẹ̀kọ́. e ìṣẹ̀lẹ̀ ìmọ̀ ní ìgbésí ìyá àtọ́wọ́mì ti bísínẹ̀sì tí ò ní ẹ̀kọ́ tí ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú ẹranko wà. kò sí kò sí ọlọ́run kí ẹ máa fọ́ sí ibi àwọn ìwọ̀n wọ̀nyí ẹ̀rí wọ̀nyí àwọn tó jẹ́ bí main distributor town náà ìrìnàjà lọ àwọn Yorùbá lókè ti gbọ́rọ̀ èyí àwọn Yorùbá ìkílọ̀ fà tí wọ́n kà ó rí ìwé tí wọ́n kà